àwòrán kẹrìndínlógójì ara Kristi gbogbo ẹ̀yà ara wa kọ̀ọ̀kan ló ní ìdí pàtàkì tí ó fi wà níbẹ̀ ojú wà fún ríríran etí wà fún gbígbọ́ràn ẹnu wà fún ọ̀rọ̀ sísọ àti oúnjẹ jíjẹ gbogbo ẹ̀yà ara wa ló ṣe pàtàkì bí ó bá rẹ ẹ̀yà kan tàbí o fi ara pa gbogbo ara rẹ ni yóò jìyà rẹ̀ ọlọ́run sọ fún wa wípé gbogbo onígbàgbọ́ jẹ́ ẹ̀yà ara kan tí a ń pè ní ìjọ jésù olúwa ni olórí ara ọlọ́run ní í ṣe fún wa onígbàgbọ́ kọ̀ọ̀kan sì ní láti tẹ̀lé e fún àpẹẹrẹ ìwàásù orin kíkọ ìpínfúnni ríríran àwọn ẹlòmíràn tàbí ríran àwọn ẹlòmíràn lọ́wọ́ ó jẹ́ apá kan nínú ohun tí ó yẹ kí a ṣe fún ara wa. bí onígbàgbọ́ kan bá kọ̀ láti ṣe ipa tí ó kàn án gbogbo ara ìjọ náà ni yóò jìyà gbogbo onígbàgbọ́ ni ó ní láti ṣiṣẹ́ papọ̀ fún ògo Ọlọ́run kí a sì sin ara wa ní ọ̀nà tó wu Ọlọ́run.